ṣíra muhammad sallallahu alaihi wasallam ó ní wala yatanafas fil ina lára ẹ̀kọ́ àdábù àdábù ṣọ́rọ̀ ẹ̀kọ́ mímu òun nìyẹn ní náà tún lọ ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀ afẹ́ mu afẹ́ mu kò fẹ́ mu omi kò mu tíì kò mu juice ó lẹ́kọ̀ọ́ lára ẹ̀kọ́ òun náà lélẹ́yìí atanafus filima tí wọ́n pè bẹ́ẹ̀ òfin iná òun ni ká mu ká mí àmúmí ká mí sínú nǹkan tá mu ìsì máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ táàbá tẹ̀lé ẹ̀kọ́ tánà ibi fìdíká fi mú ẹ̀kọ́ méjì gbáǹkọ́ gbì anábì síbẹ̀ alákọ̀ọ́kọ́ ká mú gàá mẹ́ta mélòó mẹ́ta ẹ̀ ó ti tó ìtàdàwà o ó ti tó lóòtọ́ ojú wa kòkòrò tó bẹnu ojú ojú kòkòrò ó lè mọ́ jẹ́ ká wà satisfied <laughs> ẹgbẹ́rìsìn ah ẹ̀rọ ìgbìmọ̀ tó bá gbélé báyìí amẹ́lì tàrẹlẹ̀ 150 cl yóò mú tán láìsẹ́ láìsẹ́ nì bí ẹ ma mú bẹ́ tó mú lẹ́ẹ̀kan náà wà khilafu sunna àmọ́ kò sí ara àsúnnà oníkíni ẹ̀mẹ́ta bọ́ bọ́ bọ́ torí pé omi tá à ń mu èyí tá fi ń rẹ a fi ń wẹ́ ti àwọn major faculties lára wa ni lungs kíndìnrín afẹ́wẹ́ àwọn ni wọ́n dry láti máa sọ pé òǹgbẹ́ ń gbẹ mí àwọn lungs wa méjèèjì wọ́n ti ń gbẹ àwọn kíndìnrín wọ́n ti ń gbẹ ẹ̀ àwọn tó bá ti mú wọn wẹ̀ gáà mẹ́ta ti tó o kó lè balẹ̀ wet àmọ́ kòkòrò tó ń bẹ nínú ojú tí kò ní jẹ́ kó lè fẹ́ kó gba títò pẹ̀lú yẹn ẹlọ́bẹ̀ tẹ́ bá mú ga mẹ́ta ẹ̀ní lágùn lẹ́yìn múmu torí pé dèdè tára inid òun nìyẹn ẹ̀ fún lungs kíndìnrín ẹ̀ fún oníṣẹ́ṣe ṣùgbọ́n tó bá mú odidi kan yìí láìsẹ́mi kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ tó bá gbílẹ̀ tán wà láàgùn wàá sẹ́ ẹ̀dùn torí pé ó ti fi iṣẹ́ kún ara kì í ṣàrá mọ̀ àmọ́ ẹni ẹni yìí khilafu sunna ni khilafu sunna ẹni yẹn yapa sí sunna so ká mú ká mú gàá mẹ́ta olólórí fún ara wa gan fún ẹ̀ẹ́tì wa anábi sallallahu alaihi wasallam ojú ẹ̀ fún wa ẹlẹ́kọ́ ẹlẹ́kejì ó náà ni pé ká má mí sínú ìtàmù torí pé ó ṣe é ṣe kò mọ́ mú tán àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n tí ẹ bá mú mi àwọn òórùn kan máa jáde lára àwọn òórùn ni tó bá jáde tó bá lọ ọmọ ló máa ń kóró bàtírí àwọn kòkòrò tí yóò lè fojú rí àrùn tàà lè fojú rí máa ń bá jáde tàbá mí tó mí síta ó lọ nìyẹn ṣùgbọ́n tó bá dá padà sínú omi yóò wà nínú omi tó ní tó ti síta ó tún dá padà sílé kò bá tiẹ̀ tún dá ẹ́ ẹlẹ́bí ò bá tún gbé déhùn bá tún mú tiẹ̀ ẹ̀gbọ́n nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam anábì ọlọ́run fún lẹ́kọ̀ọ́ púpọ̀ so àbá fẹ́ mú tó bá fẹ́ mí mí sínú ẹ̀ tó fẹ́ mí mọ́ mí sínú omi mí síta mọ́ ló mí síbẹ̀ kò dáa kò bẹ́kọ̀ mú arábìnrin wà lẹ́ẹ̀tẹ̀ náà fásitì ìnà ẹ má mọ̀ mí sínú igbá àmú mú mẹ́sìn rẹ̀ mo ní pé lókùgbà tí o mú nǹkan mú padà ṣẹ́kù nínú rẹ̀ yálà èyí náà mú ni ẹlòmíì ni ó mú ni kò dáa fún ètò àlàáfíà yìí tó lè nínú àwọn ẹ̀kọ́ tó tún dé mú mi kò náà nìyẹn jẹ́mà alaihi wasallam àwọn kan ni ní máa jẹ́ wọ́n sì máa dùn táà bá ń ṣe inú ó sì máa dùn táà ń tẹ̀lé súnà nábì sallallahu alaihi wasallam inú ó sì máa dùn tàbára òyìn tán mójútó àmọ́dé ẹ̀bá ti ah, léyẹ̀ ni kò tẹ̀lé ni wọ́n náà tó bá mú eléyìí láìsẹ́ mi 150 litre cl láìsẹ́ mi ó mú rẹ̀ ó mú rẹ̀ so ẹ̀kọ́ jíjẹ ẹ̀kọ́ múmu à ń ìmú